ẹnu tí mo fi ka lára tí mo fi ka jèrò ẹnu tí mo ti fi kọwọ́ ràn gún àga ẹnu ọ̀hún ni ó fi kí ọ pàdé mi onísọ̀lá mi ọmọ ṣe o Abdulaziz ọmọ Adébáyọ̀ ọmọ ńlá ògbóyè lọmọ ògbóyè kọ́lá ọmọ ńlá ọ̀ràngún ọmọ ògbóyè kọlá ìlà ládéwà ẹ̀kọ́ ràdé nílùú àjọ bí òwe ooo nílùú àjọ bí òwe ààrẹ mú bàbá àṣìṣì ti ń gbére káyé pàmì ọmọbùrọ̀ ọ̀kan làábí ooo ìlà ọmọ ògbìn ìgògbìnlá ọmọ ògbìn lágbìn ìgò bí ń sọ lóko ooo ògùn amadu tí ẹ̀ ní dùgbẹ̀dùgbẹ̀ lókè àjà ẹ jẹ́ ká fi lájì yán ọmọ káfọ ògùn gbọmọ ládàgbà ọmọ ògbóyè kọlá lọ́mọ akógun akoto ọ̀ràngún pálóyè ó dàjẹ́ agbélú ajé pálóyè ó dà sí wọ ọ̀ràngún sẹ́kún alára o ọmọ bàbá yín lọ́mọ sẹ́kún alára ń sọ ń sọ ilé bàbá yín ìlú ẹ̀rọ ò gbọ́dọ̀ wọ bẹ́ẹ̀ ìwọ̀fọ̀ gbọ́dọ̀ sùn ìwọ̀fà èsùn láàárọ̀ balẹ̀balẹ̀ àjàgùn láàgbòde àjàgùn la bá ń gbẹ́ràn ooo ọmọ ewúrẹ́ láti jẹrẹsẹ̀ gbàgede gbàgede gbàgede àgùntàn lè láti jẹrẹsẹ̀ yàrá àkùkọ gàǹgà ọmọ àgbàrá mẹ́ta tòkè láàjọ sí ọ̀kan sún ọlọ́rẹ̀ péré ìkejì ó sún ọlọ́rẹ̀ pàgbò ìkẹta tó sún lọ́rọ̀ sí màgbò ibi àpèrè sí ibẹ̀ náà ti sọ̀dọ̀ àpèrè ibi àpè ìdìbò sí ibẹ̀ náà pè lókè ìdìbò ó sọ́dọ̀ èyí ó ṣe tẹ̀mí ìtayà tọmọ ìláyọ̀ ọlọ́run ọba oníjọ́ ọ̀sán kú máa ń lọ. àbẹ̀ àṣìṣe ọmọ alálùbọ́sà ó gbóbólú gbogbo ti gbó pàdé mi ọpẹ́ bẹ̀rẹ̀ mọ́pẹ́ tí pẹ́ ò pàdé mi ó gbó bí àwọn àgbà kan àgbà kan wọ́n fẹ́ ló tún fẹ́ lọ́jọ́ ọjọ́ sí. Si àwọn tán gbogbogbò wọ́n tọ́tọ́tọ́ fọmọ́wùsọ lóde sọ̀rùn ọmọ orí ọtí tí ọjọ́ ẹ̀bí òkìní ibi sápẹ́lá bẹ́tù lóko ibi gìjà gìlà ńlá bákòkò àràfíndà ti rẹ́fẹ̀ ìta gbangba là abẹ́rẹ́ àjílẹ̀ tẹ̀gẹ́ òjòjò ní sọ́wọ́ kọ́mọ́lé ìnájà kòkò làrọ̀ tá lé ọmọ àlálàdé wa ẹ̀kọ́ ràdé ooo happy birthday to you pàdí mi.